They don't know, they don't know what's going on. When I kiss you, when I kiss you, when I kiss you, my baby boo. I'll be a soldier for you. I'm getting better and kung fu. You should know I got and you don't need to guide me too. I'll be right beside you in anything that you do. If you ever ká ní mo wọlé lọ. <laughs> Guys, how are you? How are you? How are you? How are you doing? How are you doing? How are you doing? Hi, what's up? Today we're uh, we're gonna discuss about. Thank you, thank you, thank you, thank you. Yes, so telling me? we're going to discuss about something very special today uh, but before we start today's um ṣe violent ni tèmi ẹ mọ̀ mí èmi ọmọ yín olólùfẹ́ yín Liz Anjorin náà ni aya Lawali èmi láya wọn ní òkè Ìbàdàn nílé Olúyọ̀lé bó tẹ̀lé jẹ́ pọ́n stọ́bọ̀n Ìbàdàn máa gbọ́ síta nínú ìlọ́lọ́pọ̀ bọ̀wọ́ mi. ní bí ta fún mi á ni. <laughs> How are you guys? How are you guys? Today we're going to discuss about crisis in um, in relationship, crisis in relationship or in marriage. So um, this morning, any ìmọ̀ ó That's why if you are 18, leave this space, please. If you don't like what I'm talking about, please kindly leave my cyberspace. It is my cyberspace. If you think ọ̀rọ̀ tí mo dání, pick your phone, uh, press the live button, you'll be live. Then you say your own opinion. This is my own opinion in uh, uh, about crisis in relationship. What are the things that can cause crisis in relationship? What are the things? Women believe men are bad and men believe women are bad. And um, if you ask woman, what do you want in a man? I, I love a God-fearing man. I want my man to be like this. I want, I want my mind to be like that. If you ask a man, some men are even 40. Won't he marry? some are 50 want to marry some are 60 want to marry if you ask them what do you want in a woman some will say i want a god-fearing woman i want my wife to be quiet some will say i want my wife to be outspoken like Lisa and Johnny. Some ways, okay, I want my, I don't want my wife to work, to be a full house wife, like Lisa and Johnny. Someone will say, ah, I want my wife to be hard working. A lot of excuses. but a ti gbàgbé nǹkan kan àti ọkùnrin àti obìnrin um, lórí Instagram mi ìgbà tí mo post yẹn èèyàn kan sọ pé oh God scanning bá èèyàn kan béèrè question kan lórí Instagram mi Isa youngest I love you too so someone said mo ti question ẹ wà lórí phone mo ní kí n sọ nípa ẹ màá sọ nípa ẹ sí àríkẹjọ tó bá ní instagram lọ́wọ́ mẹ ẹjọ tó bá ní instagram mi lọ́wọ́ ẹjọ ẹjọ. question tá a wá ṣe lénìí question tó wà very very important ni because um, you see in marriage it's not about it's not about years some people probably got married 50 years ago but experience wọn ò tó tẹlòmíì tó relationship within a week relationship has to do with obìnrin àtọkùnrin èèyàn kan béèrè question kan ah, I mean the jokes that come along with that <laughs> èèyàn kan béèrè question kan béèrè question kan mú bọ̀ a máa wọnú ẹ̀ lọ́sìn dáadáa okay someone said gossip in relationship gossip in relationship red flag in relationship in courtship, gossip in relationship, and um, red flag in relationship. So this is what I want to tell you. Lala koko obiri, obìnrin ló máa fẹ́ ọkùnrin ọkùnrin kọ́ ló máa fẹ́ obìnrin obìnrin ló máa fẹ́ ọkùnrin because ọkùnrin me wale walo obiri, obìnrin ìwọ ló mọ̀ yìí tó fẹ́ fẹ́ as obìnrin obìnrin mi máa fẹ́ ọkùnrin nítorí pé ó ẹ ló máa fẹ́ ọkùnrin torí pé ẹ ó stature in particular stature obìnrin mi máa fẹ́ ọkùnrin torí pé ó torí look ẹ̀ obìnrin mi máa fẹ́ ọkùnrin mi tẹ́pọ̀ máa máa nà ni obìnrin mi láìkan máa nà òun gidi ní nínà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ èmi ò tí ì rírí mi dẹ̀ gbọ́ rí tẹ́mi dẹ̀ believe pé kò tọ́ so obìnrin mi máa láìkọ́ ọkùnrin máa nà òun obìnrin máa wò pé ọkùnrin ti gentle jù so obìnrin ló máa ń fẹ́ ọkùnrin ní ìgbà kan bóyá ó ṣì wá rí bẹ́ẹ̀ nísìnyí náà mi ò mọ̀ because tẹ bá wò ó mi ò mi ò lè wá sọ́dọ̀ obìnrin jùjùjù because Nigeria of today the world of today ayé ti turn upside down ayé ti turn upside down obìnrin tó bá ní àwọn features kankan tẹ́ndẹ́sì wà kó má rọ́kùnrin pè ẹ́ tó bá ṣèdí ńlá kó ṣọyàn ńlá o lè má tètè rọ́kùnrin pè ẹ́ obìnrin mi wà kẹ̀dẹ̀ ní tó bá straight kò ní flat tummy kò lè lọ club lóru kò lè ṣe kò lè mọ̀ o lè má you know má meet àwọn èèyàn let's take for instance the kind of job tẹ́mi ń ṣe nísìnyí kò fi bẹ́ẹ̀ permit mi láti jáde or láti meet àwọn èèyàn bẹ́yẹn bẹ́yẹn ẹlòmíì dẹ̀ ní time ẹlòmíì ní time so màá sọ fún yín pé nínú relationship or friendship or eh, courtship sorry or courtship obìnrin ló máa fẹ́ ọkùnrin ká wá sọ pé ọkùnrin náà ló fẹ́ fẹ́ obìnrin kí ló máa ń fà á tí gbogbo òkín pẹ́ túká gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí obìnrin tó bá mọ̀ pé o fẹ́ lọ ní ọkọ wàá kọ́kọ́ ní ara ẹ̀ ná I'm talking about Nigeria of today the world of today world we have millions of graduates world we have millions of lady out there tí wọ́n set pa tí wọ́n pretty pa tí wọ́n take care ara wọn pa ade láwọn kan náà tí wọ́n take care ara wọn or tí wọ́n pretty but to me gbogbo obìnrin ló pretty kò dẹ̀ ṣowó ló máa jẹ́ kóbìnrin pretty ó ní tó bá ṣe ní time fúnra ẹ̀ ẹlòmíì máa sọ fún wa pé àwọn ní dark knuckle a fun fún wọn ní eh, ṣíkókó òròjú máa mú ẹlòmíì láti apply eh ẹlòmíì ó ní owó rárá sóyòyò kò fi para kò ní ṣe kankan know that she does not have the money ó ní owó yẹn kò kọ̀ ọ̀nà ní ara ẹni tó bá jẹ́ pé o fẹ́ dúdú ẹ ó dàn ẹjọ́ ẹ ó dàn ẹjọ́ mo ń bọ̀ o tó bá jẹ́ pé o fẹ́ dúdú dúdú bí kóró ṣin kó máa dán tó bá jẹ́ pé o fẹ́ pupa pupa ẹ níwọ̀nba tiẹ̀ like I used to tell you guys kò nobody ló ní perfect stature or perfect skin or perfect stuff ẹlòmíì wà ó máa ó máa ń wérí gan kò kí ń jẹ́ kí irun ẹ̀ kó kó kó kó mí mo ti ṣe analysis yẹn fún yín rí nǹkan tó máa fa kírun já tí irun ò bá mí tẹ bá ń wé gèlè jọ àga yín tẹ máa ń gbé nínú òtútù tẹ bá ń dé fìlà jù irun yẹn ò ní mí tí ò bá ti mí ojú hò yẹn máa padé a máa ní ẹ lo eh, dandruff jam àgbàpò kẹfì jẹ́ kí irun yín kó yọ wọn nílò tẹ bá fẹ́ ra wọn yẹn ẹ pé o seven o oh double five triple five eight six one ìyẹn nọ́mbà àríkẹ́ tẹ bá fẹ́ ra sóyè náà ẹ pé o seven o oh double five triple five eight six one so as obìnrin oríṣiríṣi nǹkan lọkùnrin máa ń rí ní ara obìnrin tó máa ń jẹ́ kí ọkùnrin mọ̀ pé oh, ìyàwó mi lélẹ́ẹ̀lẹ́ ni mo fẹ́ fẹ́ ọkùnrin bí kẹ̀dẹ̀ ní obìnrin yẹn máa lóyún ni ọkùnrin ò ní ní choice bí eré bí eré akọ ipò nǹkan dìbà lélẹ ni ó máa rí nìyẹn but why do women why do we have more crisis in relationship than men number one competition tó bá fẹ́ èèyàn kan ẹgbẹgbẹ̀rún obìnrin ọ̀rẹ́ ẹ ẹbí ẹ ará ẹ ojúlùmọ̀ ẹ ò there is more competition between women than men ayé àtijọ́ ọkùnrin ló máa ń jà sóbìnrin tó máa ná ó sì ń ṣẹlẹ̀ náà once in a while but ní ayé ìgbà kan ó sòpọ̀ láàrin ọkùnrin débi pé wọ́n lè para wọn lórí ọkùnrin lórí obìnrin obìnrin kan ló máa ń wọn ẹgbẹgbẹ̀rún ọkùnrin fẹ́ ní ayé ìgbà kan obìnrin ẹyọ kan báyìí ó máa wọn ẹgbẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún ọkùnrin fẹ́ tó máa máa tákà tẹ́lẹ̀ bá ṣe ra mọ́tò fún eléyìí kọ́lé fún eléyìí kọ́lé àwọn òbí ẹ̀ eléyìí ṣe gbá eléyìí ṣàwo but the table ó ti turn lára àwọn nǹkan tó dẹ̀ kí table turn òun ni upbringing àwọn ọkùnrin to me some men are being raised in the soft stuff why they put all iṣẹ́ ilé lé obìnrin lórí èèyàn kan sọ̀rọ̀ kan recently ó ní why tó ṣe jẹ́ pé àwọn ọkùnrin onítíátà wọn kì í ṣe bíi àwọn obìnrin onítíátà àwọn obìnrin onítíátà wọ́n máa ń ṣe gan pé probably because wọ́n máa ń ní sugar daddy and all that mo wá sọ fẹ́ nìyẹn ṣe rí ó da nílé ayé yìí kéèyàn ka ẹ̀kọ́ kéèyàn wá ìmọ̀ You see, if you don't have wisdom, oh, Nini is not able, pé you know your knowledge about something. Oh funny tó bá Oh pé obìnrin oní tíátà ó ń da, dáadáa ju ọkùnrin oní tíátà lọ. Màá fọ́ gbogbo ẹ̀ lójú. Mi ò rí return pop o, ó yẹ turn pop ẹ turn pop. Ẹ tag àwọn èèyàn kẹ́ wá gbọ́ story. Ẹ tag àwọn èèyàn, ẹ pa àwọn èèyàn wọlé. Ẹ share ẹ, share ẹ, share mo fẹ́ sọ top secret yẹn fún yín lẹ́nìí because sharing misinformation ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí ọ̀tá wa wà backward we are far far far far far far backward because of misinformation a ní information tó péye ọ̀rọ̀ kan tá bá ti gbọ́ báyìí pé báyìí à ń lọ nìyẹn gírí ẹ̀ wọ́n ti sọ pé wọ́n ti sọ pé wọ́n sọ pé ìlànà máa gbé kiri títí táyé máa fi parẹ́ nígbà tẹ bá sọ pé obìnrin onítìátà ó ń ṣe dáadáa jọkùnrin onítìátà lọ lálàkọ́kọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé Nigeria of today world of today kẹ́ ka graduate ọkùnrin mẹ́wàá ẹ máa ka obìnrin hundred yes or no if i'm making sense ẹ máa sọ pé mo make sense if i am making sense ẹ sọ fún mi pé mo make sense o kẹ́ tó graduate ọkùnrin mẹ́wàá ẹ ti rí thousands of obìnrin tó jẹ́ graduate tẹ́ bá débi tó ti ń kọ́ṣẹ́ obìnrin lẹ máa bá ń bẹ̀ jù tẹ́ bá dé iléèwé obìnrin lẹ máa bá ń bẹ̀ jù tẹ́ bá dé tẹ́ bá dé church obìnrin lẹ máa bá ń bẹ̀ jù tẹ́ bá dé mosque obìnrin ló máa pọ̀ jù tẹ́ bá délé adáhunṣe obìnrin ló máa pọ̀ jù obìnrin at twenty ó máa ti mọ̀nádá á ti mọṣẹ́ léṣe á ti níṣẹ́ ọwọ́ ọkùnrin mi at forty ó sì ń jẹun nílé ni. ó sì ń jẹun ní ilé ni tẹ bá wá sọ̀rọ̀ ní àwọn tó ń ṣe nursing àwọn náà iṣẹ́ ọwọ́ wọn ò mọ́ àwọn tó ń ṣiṣẹ́ ọlọ́pàá iṣẹ́ ọwọ́ wọn ò mọ́ kò sí ẹ̀dá kan tí iṣẹ́ ọwọ́ ẹ̀ mọ́ èèyàn ṣe tíátà àbó lọ ṣe ọlọ́pàá àbó ṣiṣẹ́ kan is different from personality onítọ̀hún yẹn your personality is your personality toro ṣiṣẹ́ movie omi ìpò máa wayward o ṣe nọ́ọ̀sì omi ìpò máa wayward nígbà tẹ bá lọ ní tíátà wọ́n lè hàn kínní lórí òfurufú kí ni káwọn báńkà kí ni ká sọ nípa àwọn báńkà kí ni ká sọ nípa àwọn báńkà sáwọn obìnrin wọn ẹ̀rọ yẹn so therefore ẹ jẹ́ ká fi tèmi ṣe example like I said I love to bring my own personal story láti ṣe example rather than kí n máa lọ pick story oní story mo mọ age tí mo wà tí mo ti wà ní street right even gan nígbà tí kò sí pé anybody fẹ́ help me fún school torí mo jọ́ ọmọbìnrin mo run rí mọ mo ń lọ sí school yẹn àbí bẹ́ẹ̀ kọ́ mo bẹ̀rẹ̀ sí ní tajà mo ń tajà mo ń tajà nígbà tí mo ní shop ní abúlé ẹ̀gbá ẹjọ́ ẹ rán mi létí actor kan tó ní shop ńgbà yẹn nígbà tẹ́mi ní shop lábúlé ẹ̀gbá. What I'm saying is this. Women, we are into so many things than men. People believe actors. They are not up doing well like um, actresses. So, I'm asking a question. Nígbà ti mo ní shop lábúlé Ẹ̀gbá, ẹ rán mi létí actor kan tó ní shop. Nígbà ti mo ní shop logba. ẹ rán mi létí actor kan tó ní shop. Nígbà ti àwọn obìnrin wa tí wọ́n fọ́n síta, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ní shop, ẹ rán mi létí actor to fọ́n síta. Àṣà tẹ̀lé kẹ́ tó ka ọkùnrin ten tó ní shop tó ń ṣiṣẹ́ ọwọ́ ó dà pé matika actress àwọn actress yẹn matika up to ten thousand. tẹ́bá wá ní àtọkùnrin actor àtobìnrin actress kò sẹ́ni tí ò kì í ṣaṣẹ́wó gbogbo obìnrin laṣẹ́wó gbogbo ọkùnrin laṣẹ́wó ṣùgbọ́n mo fi ń da yín lójú lé ní pé àwọn ọkùnrin wá tún wá ní opportunity ìjàwó obìnrin lọ. tí actress kan bá rí babaláyé lẹ́ni babaláyé yẹn ní expiring date ó pẹ́ jù tí babaláyé yẹn bá gbádùn ẹ ó láìkí ẹ wà lóṣù mẹ́ta tíṣẹ́ bá dùn dáadáa wà lóṣù mẹ́fà torí àwọn tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ti tò ìtumọ̀ ẹ̀ ni pé tó bá pàdé bàbá aláyé lẹ́ni àfi tí àwọn èèyàn ò bá mọ̀ tí wọ́n bá mọ̀ under one week gbogbo ẹ̀ tún káfẹ́ nìyẹn I don't know maybe I'm making sense misinformation òun ló máa ń dà wá láàmú misinformation tí wọ́n bá ti parọ́ kan fún wa a máa spread irọ́ yẹn tó bá jẹ́ pé ọkùnrin lórí ìyáláyé àwọn ọkùnrin wa lórí ìyáláyé ogún ọdún ọgbọ̀n ọdún ìyáláyé yẹn máa wà lọ́wọ́ ẹ̀ tí kò sí actor kankan tó fẹ́ bá dù as a matter of fact àwọn ọkùnrin míì tọ́jú actor wọ́n lè ní ìyáláyé mẹ́wàá tó máa máa jẹ mú láwọn tí ìkan ò ní gún kan tí wọn ò ní ṣépè fúnra wọn tí wọn ò ní búra wọn tí actor míì gan kò ní fẹ́ lọ bẹ̀ tẹ bá máa rí cases pé actor tò sórí ìyálayé bóyá ẹyọ kan méjì unlike obìnrin. so àwọn ọkùnrin wọ́n ní opportunity ju obìnrin lọ ṣé wàá rí opportunity ilé ayé kò sẹ́ni tọ́lọ́run ò lè gbé fún báńkà mi ní ọlọ́pàá mi ní actor mi ní opportunity yẹn òní pé bóyá tó bá rí èèyàn fún ẹ lówó tó bá wá rí èèyàn fún ẹ lówó báwo ló ṣe fẹ́ utilize owó yẹn ibi tí issue ti wà nìyẹn ẹlòmíì tó bá rí opportunity ó máa throw birthday party ẹlòmíì máa lọ ṣe nǹkan kan ẹlòmíì kẹ̀dẹ̀ oh my god oh my god ta ló ní nọ́mbà kúrántà oh my eh, ṣe bọ̀bọ̀ yìí ti gbẹ̀ràn dé ni ẹgbà ẹ jẹ́ bá wa nọ́mbà jáde ń bí ẹ àríkẹ́jọ ó máa bọ́ọ̀lù ó máa bá mi lọ béèrè pé bí ó ti wà lójú ọ̀nà tó máa pè ní. tí ẹ bá wá ní owó bóyá èèyàn kan dá sí lówó tẹ bá rí èèyàn kan dá sí ní owó kí ló fẹ́ fi ṣe tí n bá sọ nǹkan kan fún yín ẹ wá ralẹ̀ ẹlòmíì wà tí mo sọ pé ẹ wá ralẹ̀ ẹ wá ralẹ̀ ẹ wá ralẹ̀ ẹ wá ralẹ̀ ẹ wo bẹ́ẹ̀ mi ṣe ń talẹ̀ nísìnyí àwọn client mi tó pọ̀ jù oh my god bàbá yẹn ń pè àwọn client mi tó ń ralẹ̀ jù sí obìnrin ni wọ́n list ọwọ́ mi àwọn tó ń kọ́lé obìnrin ni wọ́n ojoojúmọ́ dẹ̀ ni mò ń pa ni mò ń pariwo pé ok ẹ jẹ́ ok ẹ ṣe. ojoojúmọ́ ni mò ń pariwo pé tẹ bá ní owó tẹ bá ní owó ẹ wá ralẹ̀ ẹ wá kọ́lé ẹ wá máa dá ní one thousand ẹlòmíì ò ní dá mi lóhùn àsìkò àti ìgbà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ́ bá wo àwọn cases míì tán ti treat lórí social media wọ́n máa sọ pé eh, ẹlòmíì kówó fún actor kan ẹlòmíì kówó fún actress kan sọ wọn pé mò ń rí wọn sọ wọn pé mò ń rí wọn bá wọn down ẹ ṣe mò rí ẹ̀yin gangan lẹ́wà ń bẹ̀ ẹ lọ gbà ah, oh god ta ló ní kí n end up sọ́bọ̀ ìbàdàn ìbàdàn káì ìbàdàn ìbàdàn á ọlọ́run kí ló mú mi end up ẹwà ẹwà ẹwà gàdàgbà lẹwà ń bẹ gàdàgbà lẹwà ń bẹ. ìgbà ìgbà wọ́n sọ wípé mo wọn láì fẹ́ wá gbà báyìí àjọ ń ṣe láìfù náà ni. ó yẹ wọlé wọlé a bá a dá ṣètò ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ó dá bẹ́ẹ̀ jẹ́ ń dá kúrántà lọ. ok sir. so Emma má bínú sọ ọ̀rọ̀ tí mo sọ lọ àsìkò àti ìgbà oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ bá wò mí mo like designer gan mo love gold gan ah testi mi bẹ̀ ti aago ọwọ́ mi dé bag dé gold dé gbádà o but tẹ́ bá wò mí àwọn tó bá mọ̀ mí nínú movie industry tẹ́ bá wò mí dáadáa mo like máa gbé báàgì kan tẹ́lẹ̀ mo like but good. mo like gold mo like gold gan gold mo love jù mo like eh, scarf tí n bá wé ń ni mo ma fi gbé báàgì tẹ́ bá rántí máa fi or ban. òun ni mo máa fi wait or ban òun ni mo máa fi ṣe òun ni mo máa fi mọ̀ ó yá o ẹ ṣé o love o kẹ̀dẹ̀ thumb up mi ìrọ́wọ́ yín ó yá yá yá yá yá yá mi ò rí because mo fẹ́ là yín lójú fún àwọn nǹkan kan ṣé nígbà tí mo ń gbé báàgì yẹn tí mo bẹ̀rẹ̀ industry tí mo ń gbé báàgì wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn mo ń gbé level mi mo ń gbé level mi bí mo ṣe ń gbé báàgì yẹn mi ò gbé àwọn tó máa pa mí lára mi ò dẹ̀ léèyàn léré mo kàn ń ṣe tèmi mo kàn ń ṣe tèmi i just èèyàn kan lo bone straight nígbà yẹn kò kàn mí èèyàn kan lo curly hair kò kàn mí ìdídà kí n wé scarf mi or kí n ṣe Ghana weaving tẹ bá rántí dáadáa àwọn nígbà yẹn nails ló wà in vogue ìgbà táwọn èèyàn ṣe nails gan lèmi ò kì í ṣe nails mi ò ń kẹgbẹ́ life mi ni máa ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ mi ni máa ń wà like I do my own things in my own way mo ń ṣe nails nígbà yẹn group stuff àwọn èèyàn máa wà papọ̀ lọ sí patí jayé fọ́ọ̀mù big girl mi form big girl torí mọ̀ pé mi ti big tó ngbà yẹn mo believe pé mi mi ti big tó kí ni mò ń fowó mi ṣe i was buying jewelry oh gold i was buying gold gold gold gbàtó time kan mo bẹ̀ sí ní property wọ́n gbá mi torí pé wọ́n gbá mi mi wà discourage mi ò wà discourage torí wọ́n gbà mí mo mo túra mi gbà tí mo ṣe tó mọ̀ pé wọ́n mi ì lè gbé bí mo ń ṣe live mi kò discourage mi mo tún ra mi mo wá ra kékèké kékèké kékèké ọjọ́ half plot ọjọ́ one plot ọjọ́ half plot mi ò ṣe group of big girl ìwọ̀nba nǹkan tí mo ní mò ń wọ̀ ìwọ̀nba nǹkan tí mo dẹ̀ ń wọ̀ yẹn níwọ̀nba tèmi ó bá mi ní ara mu àwọn èèyàn ń lọ́ọ̀vẹ̀ níwọ̀nba agbára tèmi ẹ má gbàgbé nǹkan tá à ń treat o pé crisis in relationship courtship or marriage ibi tí mò ń lọ lélẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí haúsá bá fẹ́ lọ sílé ọkọ àwọn haúsá tí wọ́n máa ń gbé ọwọ́ lélẹ́jìká yẹn nǹkan tí mi ni wọ́n máa fi lọ lé ọkọ wàláì ọmọ olówó mi ò fi lọ lé ọkọ ẹ lọ bèrè sórí àwọn pípín yẹn dáadáa mọ́là mi máa fi ń lọ ilé ọkọ lára ẹ̀ ní abọ́ lára ẹ̀ ní àwo lára ẹ̀ làwọn boxes àwọn kọ̀ọ̀kan wọ́n máa ṣe fún wọn torí wọ́n ti mọ̀ pé lílọ tó ń lọ ilé ọkọ yìí crisis lè ṣẹlẹ̀ tí crisis bá ṣẹlẹ̀ kí lóbìnrin fẹ́ fi survive òun lè ṣe máa rí pé àwọn haúsá míì wà tákọ máa wò pé eléyìí ó fẹ́yàwó méjì ó fẹ́yàwó mẹ́ta ó fẹ́yàwó mẹ́wàá ó fẹ́yàwó kan kí ni secret tí haúsá fi ń survive kínní kì í ṣe pé mẹ́lọkùnrin wí nìkan ni wọ́n fi ń kóyàwó jọ bí mo ṣe rí ìdẹ̀. number one wọ́n máa ní family backup. number two wọ́n máa ṣiṣẹ́ èyí ọkùnrin ò bá àjọmọ́ lówó wọn ti tiẹ̀ síta fálùmọ́ ń jìrì wà á máa jẹ oúnjẹ ọjọ́ kẹwàá oúnjẹ ọjọ́ karùn o ti mọ bí poverty ṣe rí even if you are from a wealthy home obìnrin wọ́n ti mú obì wọ́n ti gbélé lórí á ti máa kiri amen ọmọlọ́lá ọlárìbígbé amen amen and you too i love you i love everybody warriors. <laughs> <laughs> ti lọlẹ̀ so ibo ni mo bọ́rọ̀ dé. àwọn tí wọ́n tó ń ṣe nails. ẹ̀ àwọn tó ń ṣe nails mo ti ra yank bẹ́ẹ̀ díẹ̀ kí ni mo fẹ́ sọ fún yín ni wípé haúsá máa di ẹrù ẹ rí i pé àwọn part of Igbo kan wọ́n máa di ẹrù fún ìyàwó owó tí ọkùnrin yẹn máa lọ wá wá owó tó jẹ́ pé tíyàwó yẹn bá jàjà dé ilé ẹ̀ á bí dẹ́ndé ọmọ àwọn kíní yóò kí encourage àwọn haúsá látọ pé oh àwọn fẹ́ kó kúrò nílé ọkọ àwọn gbìrì títa àwọn ibo yẹn kò kí encourage wọn nígbà míì <laughs> àwọn tí ibo yẹn kò kí encourage wọn gbà míì láti fẹ́ yàwó mi lé ìyàwó wọn torí gbèsè tí wọ́n san lórí obìnrin yẹn wọn ò tí ì bọ́ ń bẹ̀ ìmí gẹ̀dẹ̀ ni kò lè bọ́ ń bẹ̀ kò yẹ yín kan tí mi sọ so kí ni culture yorùbá ẹ bá a sún sọ̀hún ṣe máa wọlé ká bá a dá ṣètò ẹ wọlé ká bá a dá ṣètò ẹ máa bọ́ ọkùnrin ni ẹ máa bọ̀ ok sir. so ṣé ń gbọ́ mi o kí ni culture yorùbá culture yorùbá a ní a ní islam a ní christianity a dẹ̀ ní ẹ̀sìn àbáláyé tẹ́ bá wọ ẹ̀sìn tó kó wájọ yìí ẹ̀sìn tó jẹ́ pé ìrọ̀rùn ló bá dé fúnyàwó bó fẹ́ lọ church bó fẹ́ lọ sí mosque in fact kó fẹ́ lọ court wedding sìn tó bá débẹ̀ ọwọ́ kan ni tó bá ti lè sanwó form and everything kò sí much pressure lórí Yorùbá fún ọ̀rọ̀ ìgbéyàwó tẹ́ bá dé wo Yorùbá setting tẹ́ wo Igbo setting náà mi ò fi bẹ́ẹ̀ mọ much Haúsá nǹkan tí mo mọ̀ ni pé ọmọ Haúsá ò pẹ́ lọ lé ọkọ kó tó lajú ó ti lọ ọkọ ni àwọn kan gbà kan ò ìsìn náà ó sì ń ṣẹlẹ̀ àwọn ọmọ Yíbò ẹ rí i pé mi ò ń tètè gbóyún wọn ò ń tètè gbóyún ó máa dúró tó máa fi san kíní owó ńlá tó máa ń sọ yẹn ní àwọn pààtì yẹn wọ́n máa dúró wọn ò ní lóyún wọ́n máa dúró pa ádìlẹ̀ máa ní pa ọmọ ọ̀hún lọ gbóyún wọ́n máa dúró tọkùnrin yẹn máa fi wá san dáórì yẹn ni ìyẹn àwọn pààtì tó máa ń gba dáórì yẹn tẹ́ bá wo Yorùbá setting àwọn máa tètè fall in love wàhálà ìsà mo ń gbọ́ yín sà ẹ jọ sà aṣọ ní oh god ìbàdàn káì oh god god god god god god god mi mọ bí mo ṣe ń dọ̀bà ẹ̀ ọlọ́run tẹ́ bá wo a máa ń tẹ fall in love a tètè máa ń trust ṣé wá rí mo fẹ́ sọ fún wa this is twenty twenty one we need to wake up love is sweet love is strong love is sweet love is strong tó lè jẹ́ half yorùbá half igbá half moment tó bá ti ní ẹ̀jẹ̀ Yorùbá lára we trust quickly we love quickly àtọmọdé wa o atagba wa o a máa love blindly a máa ń love débi pé ìmí àbọkọ sá lọ abọkùnrin sá lọ a máa ń love débi pé ìmí báyìí wọ́n máa gba gbogbo tọwọ́ ẹ̀ tán a máa love débi pé nǹkan mi unspeakable things a máa ṣe fọkùnrin we love blindly. mi ò rí tọ́ǹpọ̀ pín máa kúrò lórí show. ẹ bẹ́ẹ̀ juwọ́ sókè <laughs> àdúgbò wa. máa kúrò lórí show mi ì rí tọ́ǹpọ̀ pín. mi ì rí kẹtrò love mi ò rí. mi ò rí. ètò ìgbọ́jà bò ní pè mí. ẹ. ètò fẹ́ gbọ́jà. tó fẹ́ gbọ́jà ẹ ó yá ọ̀dà lóhùn. oye oye oye jẹ́ kí n rí tọ́ǹpọ̀ pín. We love blindly. And because we love blindly, gbogbo nǹkan nínú brain wa I believe kò real. A ti gbàgbé wípé ṣàṣánú wa gan tó bá ṣe wedding tó bá ṣe wedding ẹbí ara ojúlùmọ̀ títí máwọn ọ̀rẹ́ gan ló máa sọ pé àwọn máa gbaṣọ wedding o lọ́fẹ̀ẹ́ ìtò ẹ̀ kàn fi dáwó jọ kàn fi sin lọ ilé ọkọ a máa ń gbàgbé bẹ́ẹ̀ a máa ń gbàgbé bẹ́ẹ̀ a máa ṣe wedding yẹn débi pé a fẹ́ oppress ọ̀pọ̀lọpọ̀ a máa ti gbàgbé pé tá a bá wọlé ọkọ yìí kí la fẹ́ jẹ kí la fẹ́ mu because wọ́n ní àjèjì ọwọ́ kan kò gbé ẹrù dórí àríkẹ́mù rapẹ̀. ṣe wedding yẹn táyé máa gbọ́ tí ọ̀run máa mọ̀ èyí tó yẹ ká fi rántí pé ah, èdè títí wà yìí a máa ní èèyàn kan ẹlòmíì ọjọ́ tó bá ṣe ó máa lálàánú gan. ọ̀pọ̀lọpọ̀ ẹni tó fẹ́ ṣègbéyàwó ìgbéyàwó yẹn mo fẹ́ ṣe wedding mo fẹ́ ṣe wedding mo fẹ́ ṣe wedding mo fẹ́ mo fẹ́ ṣe mo fẹ́ wọnú relationship yìí ló máa wà ní brain wa àwọn kankan kì í strike brain wa tí n bá ṣègbéyàwó yìí tán kí ni mo fẹ́ jẹ gone are the days tí ọkùnrin ń ronú fún obìnrin nísìnyìí ìzídà kẹjọ máa rò ó ọkọ jẹ́ pé ìwọ ló máa máa dárò tí o bá ti fẹ́ ṣe ẹ̀sìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó ní àgbéyàwó lọ ilé ọkọ rẹ̀ ó ń à ń gbéyàwó lọ ilé ọkọ rẹ̀ ìyàwó rẹ́rìn lọ ni o ní ayé ìgbà kan tí ọkùnrin ronú fún obìnrin ní ayé ìgbà yẹn aṣọ òkè náà máa fi ń bo obìnrin lójú yàn pé kò ní rí nǹkan kan ṣé ẹni tó bá fa aṣọ òkè bò lójú ṣó máa rí nǹkan kan ẹ pé láyé ìsìn kí náà fi ń bojú nẹ́ẹ̀tì ni ìtumọ̀ ẹ ni pé I see you, you see me. Where you get there? I will see you you see me. Sisi ló ṣẹlẹ̀. Sisi ni. So you have to become the think tank of the family as a woman. You are not thinking for that man. You are thinking for yourself. Kí àwọn tó sìn ẹ́ lọ ilé ọkọ, kọ́ mà ní. Ah, oh ló ń jẹ́ lékè. Because ọjọ́ tí nǹkan kan bá ti yẹ̀gẹ̀rẹ̀, bóyá kò sóúnjẹ ńlé, èdè àìyedè máa máa wá you start looking ugly to that man obìnrin tí kò bá lè mú kankan sílẹ̀ ní Nigeria of today bóyá ọpọlọ dandan kọ́ ni kó jówó bóyá ọpọ ah, babalágbájá ẹja síbẹ̀ ẹja síbẹ̀ tó to ba ọmọ máa ugly lójú ọkọ ẹ̀ ọkùnrin náà tó bá lè rí nǹkan kan mú sílẹ̀ kó jí ọpọlọ ló lè mú sílẹ̀ wàá bẹ̀rẹ̀ ni máa look ugly obìnrin á máa wù ẹ́ wàá dẹ̀ máa irritate ẹ̀ yes so the top is available top yẹn má bàjẹ́ tẹ́ bá real life ó available i think we have four four left ẹ price ẹ lọ́wọ́ àríkẹ́ mẹ́ta. bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ti dá fún ẹyọ kan. ok ok relationship courtship sorry courtship or marriage of today ẹ rí pé net plain net nìyàwó fi ń bojú the days tíyàwó máa daṣọ òfin borí tóoru máa máa mú there was no makeup then there was nothing ìyàwó tí máa wọ aṣọ tó máa cover nípù nìkan tí gbogbo ohun tó ń fowó wá gbé wá ń ta tó máa slit aṣọ ìyàwó láti ẹsẹ̀ dé itan tẹ́ pé ìyàwó mi gan tó bá bẹ̀rẹ̀ ẹjọ́ tó bá tíyàwó mi bá bẹ̀rẹ̀ ẹjọ́ kò sí panápaná tó lè mú. <laughs> láyé ìgbà yẹn ooru máa máa mú ìyàwó a máa bẹ̀bẹ̀ nínú ooru tó wà yẹn pé ẹ wọ ẹ sanwó orí kí àjàre kan tún kinní tó wà lórí mi yìí àwọn tó máa mú ìyàwó rìn wọn á fẹ́ tó fifty pẹ̀lú bí aṣòkè yẹn ṣe wúwo tó gone are the days my friend back then yẹn yeah. back then ibi tí crisis ti wà tí crisis ti bẹ̀rẹ̀ ah wedding mi wọ́n máa gbà mo máa la aṣọ yẹn dé ìdí ni ah nẹ́ẹ̀tì mi báyìí bó ṣe ń is beautiful. Lana àwọn nǹkan tó máa fa crisis nínú relationship sex is part of it. I was speaking with a friend recently ọ̀rẹ́ mi kan ah ó ní Lizzy ayé ń ṣe òun mo ní kí ló ah ó dára owó move ó ṣẹ̀ṣẹ̀ ìyàwó ara owó move ah àwọn ayé village people wọ́n ti ṣe wọ́n ti mọ̀ mo rẹ́rìn rẹ́rìn rẹ́rìn mo ní ara ò move kilo ló ṣẹlẹ̀ a sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sex is part of things that can cause crisis in relationship either you are born again as eh, abalaye or born again Muslim or born again Christian. Sex is part of it. If you are 18, you can excuse yourself from this place. If you are 18, you can excuse yourself. 18, yeah, eh, sorry. If you are before 18, sorry. If you're like, it has to be 18 plus. Sex is the major things that can cause crisis in a relationship, not money. if you have good sex with your partner they be ń payé ẹ̀ sex is stronger than money in relationship oh I, you love this guy because of money fine but there's one guy tó jẹ́ pé tó bá fún ẹ jẹ báyìí tó bá ká kinní yẹn sókè báyìí tó bá gbé lẹ́lẹ́gbẹ̀ẹ́ báyìí tó bá gbé láláàárín báyìí ṣó mọ̀ pé tó bá pọkàn ẹ papọ̀ wá sí ìtò sọ fún pé yes i do there will be crisis hmm. huge crisis huge crisis. Sex is the spinal cord of marriage. But in courtship, it might be a sin. So I won't cut it in the courtship. I will cut it in the relationship. Most women that hustle, they find it difficult having sex. Most women that strive, that work so hard, so, so much hard, ara ọ̀pọ̀lọpọ̀ kì í Arati ti career women most especially career women they find it difficult to have sex because when you are a career woman you think of how to survive not how to make sex then crisis starts if your man starts meeting with some ladies that thinking about sex not career ibi tádàbí ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn ṣe rí i pé wàhálà ti bẹ̀rẹ̀ how do i pay my stop show tèmi can i enter enter there <laughs> someone said you forgot to um, include money i've said it earlier uh, don't worry màá dé but the spinal cord the major the brain the think tank of any marriage is sex If you don't know how to have good sex, your husband will be giving your money, your title, what belongs to, belongs to you. He will be giving it to another woman. Sex is powerful than money in a relationship. If you have a, a man that likes sex, even if he's a broke man, he will go to any length for you. Sex is think tank, the spinal cord, the brain, the alpha and omega in wedding, in any marriage. Looking good too is part of it. oní pimples oní ampit tó dúdú o oní knuckles tó dúdú nobody is perfect èmi náà máa ní èmi náà máa wọ́n náà tún gbà mí but mo máa ń lo sóyòyò I won't talk about money because money my own research money is the least in relationship ẹ̀hẹ́ ó ti ti ó ti wà báyìí ó fẹ́ jábọ́ tẹ́lẹ̀ ẹ̀ kò ok money money is the least because money is important in a relationship now say money uh, uh, without money uh, uh, wedding will not be ṣèkínní kan a ti mọ̀ pé owó ní gbòǹgbò money is not important in marriage alone money is important in life money is important in heaven ẹ jẹ́ kí n ṣe analysis kan fún yín èmi máa ń gbá research ni everybody is rich nobody is poor nobody i'm telling you nobody is poor a kò ní ìtẹ́lọ́rùn jura wa lọ ni then oh mo fẹ́ ra mọ́tò nineteen eh, eh, two thousand and five ni mò ń lò mo fẹ́ gbé lọ sí twenty twenty or twenty twenty one want làwọn yẹn nǹkan tó fẹ́ ni if you can afford a meal a meal oúnjẹ kan you are rich Nigeria of today kò easy kéèyàn gbé nínú Nigeria of today àwọn aráàlú òyìnbó náà hustle but mo fẹ́ fi dá yín lójú wípé everybody is rich tó bá wá believe pé o poor let me tell you something do you know why you must not admit that you are poor tó o bá poor ò ní rí ìjọba ọ̀run wọ̀ ìjọba ọ̀run ẹni tó lówó nìkan ló máa wọ̀ ṣé kí n explain fún yín why tó ṣe sọ pé o poor you must never admit in your life that you are poor you must be saying you are rich if tí wọ́n bá sọ pé ẹ wá dá sí nǹkan ṣe bẹ́ẹ̀ ni tó lówó ló máa dá sí àwọn tí wọ́n kì í nà ìyàwó wọn ṣe bólówó ni wọ́n àwọn tí wọ́n máa ń ṣe dáadáa sọ́kọ wọn ṣe bólówó ni wọ́n àwọn tó ń tọ́jú ọmọ wọn ṣe bólówó ni wọ́n àwọn nǹkan nǹkan nǹkan nǹkan gidigidi gidigidi olówó ló ń ṣe àbí bẹ́ẹ̀ kọ́ so ọlọ́run dẹ̀ ni pé ẹ má pààyàn ẹ má nàyàn ẹ má gé orí èèyàn ẹ má ṣèbàjẹ́ ẹ má ṣe gbẹ́ ẹ má ṣàwo olówó dẹ̀ rówó fi ṣe báwo lolówó ṣe fẹ́ wọnú náà ìwọ o believe pé bóyá o tálíkà bolówó àbí kankan òun náà ìyàwó ẹ òun náà àwọn èèyàn òun gé orí àwọn èèyàn òun manipulate òun ṣèkà ibi tó ti da òun dabẹ̀rú báwo lè fẹ́ rọrùn wọ̀. the way we judge is funny the way we judge we need to do better in thinking and judging we need to do better in judging people. gbogbo nǹkan tó máa gbé ẹwọ ìjọba ọ̀run ó ní ṣe pẹ̀lú owó ẹ tó bá rẹ lómi tó bá mú ìgò báyìí àìwọ ah, kíní kan àfọgòmórí pò ọ̀tẹ́dọ́lá lè fọgòmórí. kò jẹ́ ṣe bẹ́ẹ̀. wo tí wàá ọ̀nà mẹ́wàá mi ti make your wife to love you as a man even tó bá jẹ́ pé ó ń túpù kẹ́yìn is as small as needle. ó ń túpù kẹ̀ kòkò yá mu yín tó bá jẹ́ pé ó kéré bí abẹ́rẹ́ make sure pé ìyàwó tó o fẹ́ fẹ́ kò mọ̀ ju level yẹn lọ kó tó ṣe wedding tó bá jẹ́ pé àwọn ọlọ́mọ orí odó ló ti ń ṣiṣẹ́ yẹn ó wá ti torí nǹkan kan ó fẹ́ obìnrin yẹn níjù yẹn ò ní tẹ́ lọ́rùn o. Julius Berger àti Ogroma ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. kí ló sọ àríkẹ́. ní Julius Berger àti Ogroma ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń ṣe. ń bọ̀ Julius Berger àti Ogroma hmm. kí ló mìí nǹkan tẹ́ dárúkọ ni nídú àti ọmọ orí odó ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀nà la méjèèjì ń ṣe bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣe mu. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ṣe gbá àríkẹ́ o ẹ gbà o ẹgbọ́n tá àríkẹ́ sọ àríkẹ́ ọmọ burúkú o àríkẹ́ ní ogroma àti Julius Berger. ọ̀nà lọ́jọ́ ń ṣe. but ọ̀tọ̀ọ̀tọ̀ ní báyẹn ń lànà. good. èèyàn kan sọ pé sex is secondary mo ti sọ̀rọ̀ owó fún yín you see money is not about money is not about marriage alone money is important in life whatever that is is sex important in life sex is not important in life there is difference between sex and money ẹ wò àwọn father do they have sex àwọn mother do they have sex because sex is not important sex is important to àwọn tó important sí i'm talking about marriage i'm not talking about life Don't mix it. Money is important in life. Life generally. Money. Owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. Money stop nonsense. Money. Oh God. Mo ti sọ pé tí ò bá ti etí nǹkan má wá o. Mo ti sọ pé má wá o. I'm talking about marriage. I'm not. I wasn't talking about um life. If I'm talking about life, I will tell you the things that are important in life. These are my own philosophy of life, my own thinking, my own belief, my own research. Because what I'm saying right now, as a woman to woman, woman to man, I realize that as a woman, no matter how beautiful you are, no matter how rich you are, no matter how eloquent you are, how shapy you are. If you don't give your husband good sex, ọkọ ẹ gbogbo nǹkan tó belong sí ẹ a máa fún ọmọ kékeré tí kò ní kárí àti kò ní life ọkùnrin mi wà ọmọ ọ̀dọ̀ ló máa máa fún ó yá ẹ lọ kúngbà yẹn. I said if you are not 18, do not watch this show. I want 18 plus people that can understand me, that can pick. And please, if you don't understand my show, stop watching it. Just block me. Block me. Tiba bá yobiri ewa rale. obìnrin, It's part of life. Ẹ̀yin ọkùnrin, ewa rale. ralẹ̀. It's part of life. Ewa wá máa dáwó díẹ̀ díẹ̀. It's part of life obìnrin tó ra lé lọ́wọ́ mi àbí tó ra ilẹ̀ lọ́wọ́ mi tó bá pàdé ọkùnrin tó fẹ́ fẹ́ ẹ for the fact pé ó ra lé ó ra lẹ̀ lọ́dọ̀ Liz Anjorin ọkùnrin yóò fẹ́ mọ̀ bóyá o sanwó ẹ̀ tán is a plus to you that is a plus to you as a woman. of course. and it is your property. tọkùnrin yẹn bá rí nǹkan tó fẹ́ tọ́lọ́n bá ran ọkùnrin yẹn sí ẹ wàá tún wá ní jù bẹ́ẹ̀ lọ nígbà tẹ́ bá ṣe wedding tán. A lot of women complain about single mother. I was once a single mother. Ẹ jọ̀ọ́ mo ní ìdó mi. Ó wà bí ó wà bí ó wà bí. Ó wà I was once a single mother. Gbogbo ọkùnrin ló fẹ́ fẹ́ mi. Why? Because I'm doing well. Gbogbo ọkùnrin ló fẹ́ fẹ́ mi. Nígbà tí mi ò do well. Single mother was a crime. I am telling you. Nǹkan tó jẹ́ kí ní focus láyé mi nìyẹn. When I was nobody, when I had nothing, Single mother is like death sentence. Being a single mother ní society wa Tell me, rí o HIV tó single mother Only law for fún HIV you single mother law. that is how terrible our society package single mother despite the fact that being a single mother is not a crime single mother is all about destiny. Becoming a single mother does not mean oníwà àbí oníwà, o fine àbí o fine, kádàrá launi. kí ni mo sọ fún yín kádàrá Allah ò ní single mother bí single mother ṣe wà ní single father ṣe wà tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ single father some of them are nice and harmless tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ single mothers some of them are nice and harmless some of them are givers some of them are most beautiful things tí ẹlòmíì tó níyàwó sílé tí kò rí. but nígbà tó tó time kan ṣé ń gbọ́ mi i become most wanted mo di hot cake stigma yẹn parẹ́ stigma yẹn lọ èmi náà wá kó ṣódà sókè èmi náà wá bẹ̀rẹ̀ akọ tá à ń sọ yìí because nǹkan tó máa ń rìn ní brain mi ni pé when i had nothing how many of them ló ready to fẹ́ fẹ́ mi tó bá tiẹ̀ ń bọ́kùnrin mi ẹ̀ ti máa bá relationship lọ́wọ́ ọjọ́ tó bá sọ fún wípé o ti bímọ rí kò tún ago ẹ̀ mọ́ níbi tí wọ́n stigmatize single mother ni. òun ni mo ṣe máa ń pe Eh, another point Lenny. So, only ní but listen some family will tell the lady to sell her properties before she marry the man then don't marry the man don't marry the man any man that want you down before getting married to you oh, lè Kokomu nǹkan kan mú mọ́ sister mi no go area. no go area i am telling you. when I was single tí n bá listen sí àwọn èèyàn mi ò ní jẹ́ nǹkan kan ah you are using big car àánú ẹ ṣe mí ìwọ to ti marry mo rántí pé mo ní property kan mo ń gbé property yẹn lọ ní upstairs mo dẹ̀ fi lọ èèyàn kan tó súnmọ́ mi bí àgbàlagbà tó dẹ̀ do well àgbàlagbà náà ń do well mo náà ah, dáàdì a máa ṣe concrete le yẹn ní a máa ṣe decking a fẹ́ ṣe decking le yẹn ní next week sir so àwọn nǹkan tí mo fẹ́ ṣe tí mo fẹ́ ṣe ó ní Lizzy ó fẹ́ kọ́ upstairs ó fẹ́ kọ́ duplex má ever ṣe bẹ́ẹ̀ láyé ẹ̀ mo ní kí ló dé dádì ó single ọ̀tẹ́ onírọ̀kùnrin pé ẹ̀ ọ̀tẹ́ onírọ̀kọ́fẹ́ mo ní dádì ọkùnrin pọ̀ lọ́wọ́ mi bọ́ mi ìmọ̀ tí mo fẹ́ choose ah wọ́n fẹ́ gba ẹni má dán wò ilé onílẹ̀ ni kò gbẹ tó bá ti gbé lónílẹ̀ ọkùnrin tó bá fẹ́ ó wá lè gbé fún ẹ lólókè ọkọ gbé ẹ lọ sílé olókè my mommy and my sister bó mà ṣe pa mùrà mi mà nìyẹn mà padà náwó jẹ mà nì mo mà gbélé lónílẹ̀ dọ́là owó tó yẹ kí n fi gbélé lókè yẹn ẹbí mi pé kí ni mo fi ṣe mi rí nǹkan gidi fi ṣe mo nà jẹ ni. mo padà ná jẹ́ ní ẹlòmíì ó ló wà tí ra jíìpù la o wọ́n ní à ah, Camry ní kó ló rà ẹlòmíì àní máa fẹsẹ̀ rìn kiri ẹlòmíì àní à ah, máa wọ mọ́tò elérò kiri your destiny is your destiny when God is ready to pick your call it's going to look like a magic do not limit yourself as a woman because the man you sell your property for or you refuse to buy big car we abandon you and follow those that have it in future sure. and you will regret it that you did not take that bold step listen and listen good if you have a house it's for you and your children not for any man if you have car or cars it's for you and your children not for any man if you buy land property from Lizzie and Jory is for you ọ̀rẹ́ mi kan ra ilẹ̀ lọ́wọ́ mi nígbà tílẹ̀ ẹ̀ wà ní ten naira kò tí ì pé èyí ẹ̀ ilẹ̀ ẹ̀ ti wà ní seventeen naira lénìí ó ra three plots lọ́wọ́ mi ilẹ̀ yìí ò tí ì pé èyí ẹ̀ ọkọ ẹ̀ wá ń ṣe business kan ọkọ ẹ̀ wá ní ìdòwò ó wá pè mí alájà mo fẹ́ ta méjì nínú ilẹ̀ mi mo wá bàtà ní seventeen seventeen naira tí a ti ń talẹ̀ sí kò dẹ̀ tí ì pé èyí ẹ̀ ó wá kó yẹn ó kó fún ọkọ ẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run ọkùnrin yẹn tó bá tiẹ̀ máa yànlè àbí tó bá fẹ́ ṣìwàwù ṣe mọ̀ pé assistant woman yẹn fún a sì dé mọ́lẹ̀ díẹ̀ dóòkò ọ̀rọ̀kùnrin míì kó máa lọ o kò dẹ̀ ọ̀rọ̀kùnrin míì kó máa yànlè o but the word we are today is a word that if you want to earn respect you must respect yourself to acquire some things kó tó bẹ́ marriage. Hmm. kò sí ẹni tí wọ́n fi àwọn nǹkan kan gbowó mọ́ o ìjì e bó ṣe bẹ́ wọlé ọkọ wọn fi gbowó mọ́ àwọn tí ò tú ẹ tó bá dijọ́ léyá wọ́n ní à ìyá Bílíkísù iná sí wọn lọ́wọ́ ń bẹ̀rùn oríire òpé ni o sì ń ṣe àwọn àlejò ń jẹun ẹ̀ka mọ́kẹ́ lọ fọ̀ àǹtí mi mọ́mì mi na you do am no be me o ọlọ́run ní ṣe tèmi àti yín bẹ́ẹ̀ o. you buy respect you earn respect that is why whatever toba tin ti ń ṣe blame anybody fún anything tó bá ṣẹlẹ̀ sí ẹ tó bá ata ló ń tà nínú ata yẹn ìwọ pè mí kó jẹ́ one thousand lóní máa da tó bá jẹ́ pé ìlú òyìnbó ló mi o mọṣẹ́ tó ń ṣe ìwọ pè mí máa da one naira two naira ilé olówó owó olówó lówó jọ sí brandy ni mímí ìyá lè kówó yín sá lọ máa dá owó ilẹ̀ yẹn kéékèèké kéékèèké kéékèèké ìwọ ní ilẹ̀ ẹyọkan yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan àwọn ìyá wa ẹ máa sọ pé àwọn ah ọlọ́mi ìfẹ́ go deeper ẹ máa ní pé láyé àtijọ́ àwọn ìyá wa tó bá bú wọn báyìí wọ́n fẹ́ fifty lé wọn wọn ní lọ wọn ò ní power ni o they were powerless then poverty made some of them powerless. They had no choice. They don't want to go back to their family's house. They don't want to sleep in uncompleted building. They had no choice. They had no money. They had nobody. So they stay in that abusive relationship because they had no power. Tí wọ́n bá ní ilẹ̀ pẹ̀lú Lizzie Anjorin To rọ́jú tó ra a plot tí ọkọ ẹ mọ̀ àbí boyfriend ẹ ó mọ̀ pé wọ́ọ̀tì ẹ lélẹ́yìí kò ní downgrade anyhow kò ní fẹ́ tẹ́ kò ní fẹ́ fokó fa generator. o ní láti ṣẹ́rí èèyàn tó fẹ́ kéèyàn ṣe rere jù láyé lẹ́ni tó sọ pé bó jẹ́ one naira mú wá bó jẹ́ two naira máa dá bó jẹ́ three naira máa dá ẹni tó fẹ́ kéèyàn ṣe rere ni wọ́n pé bó jẹ́ one naira tó lóní mú wá kó jẹ́ two naira lóní mú ẹni àmọ́ tó bá ní ìwọ mú wá mú wá kó mú máa da ọjọ́ tó bá ti ṣe tán a ṣe document deed of sales everything eh, ọgbẹ́ a fún yín àti bá yín ṣe a máa bá yín ṣe gbọ́ a máa fẹ́ǹsì ẹ̀ bó ti máa wà ń bẹ̀ ọjọ́ tó bá kọ̀ràn gidá kó jẹ́ half plot ló tà kò sọ́kùnrin tó máa gbá ilé títà mú jẹ you think your husband slap you and the next thing tó lè ṣe ni pé kò lọ́ṣọ mọ́rùn kẹ́ máa yaṣọ ara yín kẹ́ máa fà ẹ tóbi máa pé wàá parí sílẹ̀ ni the woman is powerless. it takes only a powerless woman kọkùnrin fọ létí ọkọ náà kó wá di láṣọ mú wàá parí lẹ́nì wàá pam lẹ́nì bó òòró tàwọn ọmọ ẹ òòró tàwọn ẹbí ẹ tó bá pẹ́ tó bá pẹ́ ìjọba lè dẹ́wọ̀n fún wọ́n dẹ̀ lè má dẹ́wọ̀n fún. èèyàn kan ní where can I buy a plot mo ń talẹ̀ ẹ gbà mí àwògò ah, dírò àwọn òní mo ni mo ń bá sọ lẹ́nu a ní mò ń ta ilẹ̀ mo ní ilẹ̀ lọ́wọ́ tí mò ń tà tẹ bá dẹ̀ fẹ́ kọ́ ilé mo lè má bá yín kọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ó tẹ̀ tí wá ní design kan tí má fi ń bá àwọn èèyàn mi achieve ilé tí ọkùnrin bá mọ̀ pé o wà grounded pé o ti ralẹ̀ lọ́dọ̀ Lizzy Anjorin fún bó tẹ̀ kọ́kọ́ mọ̀ pé ó ralẹ̀ lọ́wọ́ irú àwọn Lizzy Anjorin yẹn kò ní gbọ́wọ́ sókè even tó bá ṣẹ̀ worst ni pé bóyá kókò máa ṣọ for that period kókò excuse ara kó lọ á dẹ̀ padà wálé tó bá dẹ̀ ti pa ẹ̀ dẹ̀ bẹ̀ wọ́n ẹ má bínú sá mi ní ṣe irú ẹ̀ mọ̀ ẹ̀ bẹ̀ wọ́n. if you come here i tell you the location of the land sir ọmọ èmi ní ṣe bẹ́ẹ̀ mọ̀ because tó bá ní nǹkan because you have property does not mean pé kò rúdù sọ́kọ ẹ̀ o tó torí pé olówó mi pé kò root ọkọ ẹ o as a matter of fact bó ṣe achieve nílé ayé yìí ló gbọ́dọ̀ máa humble sí ọkọ ẹ kí àlùbáríkà orí ẹ kó lè bá pọ̀ sí because tó bá achieve àwọn nǹkan kan tí ò bá ní ìtẹríba fún ọkọ ẹ ò ní fira àlùbáríkà tó péye o. bó ṣe bó ṣe ń ṣe nǹkan sí tó ń lọ síwájú sí òun kọ́lé ni o òun ra mọ́tò ni o tó bá mọ̀ pọ́kọ tó fẹ́ inú ò kí ń dùn sí do it secret tó bá mọ̀ pé inú ẹ̀ ń dùn jẹ́ kó mọ̀ but ọkùnrin mi ké ni má ní ni do it secret. do it secret tó bá mọ̀ pé o fẹ́ ra mọ́tò of your dream tó jẹ́ pé ọkọ ẹ máa disturb ẹ rà lọ gbé fẹ́yàn kan kó gbé fún ẹ torí òun fẹ́ kẹ́ni má ní omi pé kó má ga because gbogbo nǹkan tọkùnrin yẹn ò fẹ́ kó o ṣe ó máa padà fi ẹ́ lẹ̀ lọ́bẹ̀ni tó ṣe. lọ́bẹ̀ni tó ṣe some men will say they don't like makeup tẹ bá dé rí àwọn àlè tó yàn níta wọ́n máa makeup pa ni foundation ẹlòmíì máa tó eighty layers ọkùnrin máa sọ pé ìyàwó ẹ̀ pé ṣùkú aládìmọ́lẹ̀ ni kò lọ́ọ̀dì ó dẹ̀ ń fẹ́ àwọn ọmọ ní bone straight níta gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè yẹn ẹ pé nọ́mbà mi ẹ pé ọ́fíìsì line mi àríkè máa gbé yín wá sí ọ̀dọ̀ mi sí ó máa fún yín ní UK nọ́mbà mi ẹni tó bá dẹ̀ ní UK nọ́mbà mi kó béèrè direct máa fún yín ní lẹ́kì ni mo ní ilẹ̀ sí mi ò nílẹ̀ ní Kòròdú mi ò ní nìbàdàn for now mi ò nílẹ̀ ní wẹ̀ mo ní dry land mo dẹ̀ ní àwọn swamp mo dẹ̀ sọ fún yín àwọn swamp máa wọ́n ju àwọn dry land lọ mo dẹ̀ máa sọ fún yín pé kẹ́ tọ́jú ara yín ẹ ra sóyòyò. So ẹyẹ tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú sóyòyò àbí pọ̀mọ́ funfun bẹ́ẹ̀ lágbára méje ẹrẹ yọkọ̀ kẹ́ máa fẹ́ parakẹ́ wo bísíkì yìí ṣe máa rí gbogbo ẹ̀ ni mò ń sọ fún yín lójoojúmọ́. ẹlòmíì irun ẹ̀ ti jáde pákó. mi ò ní a ní lẹ́kí nìkan ni mo ní ilẹ̀ sí báyìí lẹ́kí nìkan kò dẹ́ ń omi orí iyẹ̀pẹ̀ ni orí ilẹ̀ gbígbẹ ni èmi ò ń parọ́ fún yàn torí bíráǹdì ni mí tí n bá lọ parọ́ fún yín pèlè gbígbẹ tó bá lọ jẹ́lẹ̀ olómi ṣe mọ̀ pé rìvíù yín sí public ó very important so yeah. mi ò ní talẹ̀ olómi fún yín mo dẹ̀ yeah, category méjì ni mo máa send sí yín eh, ibi tó ní c of o ibi tó ní c of o àti ibi tó ní c of o àti ibi tí ò ní c of o mo máa sọ gbẹ fún yín èmi ò ń parọ́ tọ̀yàn mo document tó wà lórí ẹ̀ nǹkan tí mò ń sọ fún ni pé as obìnrin àwọn nǹkan kan wà tá a before marriage Mama, mu part two wa màá máa mú part two wá ní bóyá ọ̀la àbí ọ̀túnla ní agbára ọlọ́run sóyòyò tẹ́ bá fẹ́ mọ price ẹ̀ ẹ bè lọ́wọ́ àríkẹ́ ilẹ̀ ẹ pè WhatsApp UK line mi ọ̀kẹ́ pàríkẹ́ kú fún yín tó bá jẹ́ one thousand lẹ́ni ẹ̀dá tó yẹ pé ten thousand lẹ́ni ẹ̀dá ọwọ́ olówó lówó ń jọ sí aṣọ́bìnrin tó bá ní àwọn nǹkan kan ọkùnrin ò lè challenge ẹ̀ tó bá ṣe àwọn nǹkan kan láyé ìgbéyàwó ò lè túká tí ìgbéyàwó bá máa wá túká ọwọ́ Ọlọ́run ló wà. one and four point lójú ọ. ètò tẹfẹ bá a dá sí nìyẹn dáadé. ká Ìbàdàn ta ló gbóhùn Mr. Lawan sí i adẹ ń sọ̀rọ̀ bàǹtàbàǹtà lọ ta ló gbóhùn tí Mr. Lawan sọ sí i náà ọ̀dọ̀ tèmi ò débẹ̀ jùlẹ kí ò bẹ jùlẹ kíkẹ nùnùnù ọ̀dọ̀ mi ò jìnnà rárá ta ló gbọ́ nǹkan tí Mr. Lawal sọ ń sìn mo fẹ́ bóyá àwọn èèyàn gbọ́ àbí wọn gbọ́ ta ló gbọ́ ṣáwọn èèyàn gbọ́ ṣá kí náà sọ ta ló gbọ́ ṣé ẹ̀ ṣáà gbọ́ ṣá. àtàǹgọ̀ pé wọn gbọ́ ayókè àríkẹ́sì nọ́mbà oh seven oh double five triple five eight six one ọ́fíìsì náà mi tẹ́ bá ti wá sórí péjì mi ẹ máa ti rí níbẹ̀ o oh double oh five triple five eight six one gbogbo ẹ̀yin tẹ́ wà nílò ìbójójúmọ́ ni máa ń sọ fún yín kò dákéèyàn gbénu òtútù yẹn kó má wàá ríbi dé sí tó bá dé kò ta ló gbọ́ èèyàn kan sọ pé àyẹ̀dọ̀ kí náà sọ ẹjọ́ tẹ́ bá gbọ́ ẹ jẹ́ kí n gbọ́ àyàn ah, kan gbọ́ wà láì aláìyàn kan gbọ́. Your Congo. You hear? part two tí mo fẹ́ ṣe part two la wà yìí part two tí mo fẹ́ ṣe about marriage Ma a máa sọ̀rọ̀ ń pa style tí obìnrin lè ṣe ẹ̀ eh, àwọn style lóríṣiríṣi bòẹ́ níyì ẹ UK number yẹn mi ah, ẹ máa rí tí wọ́n parí show máa tag UK number yẹn náà UK line Okay. máa tag ẹ̀ ọ ẹ pé àríkẹ́ kó fún yín ẹ̀yin tẹ́ wà nílò òyìnbó mo sọ fún yín <laughs> eh, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ warriors ẹ̀yin olólùfẹ́ mi mo sọ wípé tẹ́ bá ti ń wá nàìjíríà bá ilé yìí lẹ mọ máa dé sí ká tó lọ yẹ sọ pé ní ọdún yìí kó tó parí máa ra ilẹ̀ lọ́wọ́ Lizzy Anjorin ó yẹ táìpẹ̀. ní ọdún ìkó tó parí máa ra ilẹ̀ lọ́wọ́ Lizzy Anjorin. oye oye oye oye oye oye with faith àwọn èèyàn ní i it i it kí lẹ gbọ́ kí lẹ gbọ́ kí lẹ gbọ́ ó di ọlá ni màá ṣe part ọ̀pá yes ọlá bọ́tún la màá ṣe part two lágbára ọlọ́run warriors thank you so much guys i love you i love every one of you we'll talk more tẹ́ bá ní any any opinion nípa marriage ẹ lè inbox mi mi fi bẹ́ẹ̀ lọ sí whatsapp bọ́ ẹ lè sọ ní comment section ṣá so that next eh, part two tí n bá fẹ́ ṣe òun la máa lò kí làwọn nǹkan tẹ́ rí tí ó jẹ́ pé eh, ó lè mú marriage dúró tó lè mú marriage dúró mi sọ kọ àwọn things that ó lè mú marriage dúró amen amen amen amen amen amen amen amen amen mo fẹ́ ṣe amen amen mélòó ẹ jẹ́ kí n ṣe amen.

ẹ má gbàgbé ẹ̀yin tèmi sóyòyò ló lè ṣe tí ò bá sí sóyòyò kò lè clean kò dẹ̀ lè sexy bẹ́ẹ̀ ni i love you guys i love you i love you i love you love you love you love you love you love you love you.